الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يقول في صباح كل يوم ومساء كل ليلة بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ثلاث مرات إلا لم يضره شيء لم يضره شيء وقاوى أرولي النبي صلى الله عليه وسلم عثمان ابن عفان لما تعبت لكم يوم ورفون gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà nàbùwà Muhammad sallallahu alaihi wa sallam. قال قال رسول الله صلى الله عليه وسلم olójíṣẹ́ ọlọ́run alẹ́kùn kí á ti gẹ̀ ọmọ bá nábì ọ̀sọ̀ fún wa báyìí pé ma min abidin yaqulu fi sabahi kulli yawmin wa masa'i kulli layla ànábì ní kò sí ẹnìkan tọ́ba wí ní tí òun fẹ́ kọ́ wa yìí o tọ́ba ṣàdúrà yìí o àárọ̀ ọjọ́ kan ló ṣe é ní o ìrọ̀lẹ́ mọ́ alẹ́ ẹjọ́ kan ló ṣe é ní o tọ́ba fi lè ṣe àdúrà yìí ilẹ̀ alámúyọ̀dúgbò ṣe kò sí ìnira kan jẹ́ ọba ńjọ náà ẹ̀rí nínú àǹfààní sunna nabi sallallahu alaihi wasallam akéèké bá ń dààmú rẹ nínú ilé gbẹjọ sí ni ǹjọ́ máa wí nínú ilé rẹ ànábì níbo ọba ti ń wí ọkàn rẹ balẹ̀ sọ́dọ̀ ọlọ́run kò sábúrú tí ọba ò má torí gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ẹ̀dá ọlọ́run ni wọ́n o sì ti ní a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa aburú gbogbo ńtọ́lọ́ ń dá lóṣù ní kò ń bẹ̀rù lónìí yìí hadith Uthman bin Affan Uthman bin anabi sallallahu alayhi wa sallam anabi lẹni ọba wí ní ti aka ilé mẹ́ta àárọ̀ ló wí ní alẹ́ ló wí ní bàbá wí láàárọ̀ tí ìdálẹ ẹjọ anabi ní ọsà burú tí ó ṣe o bàbá wí lálẹ́ tí ó fi mọjúmọ ọjọ́ kejì kódà bó ṣe rọ̀lẹ́ ló wí tí ó fi dàárọ̀ ọjọ́ kejì ọwọ alábẹ ààbò àti sọ Ọlọ́run kí làdúrà náà bisimilahi labi láyàdúró màá tìmíyí ṣẹ́yìn fil ardi wàlá fi sàmà wàhùwà sàmì ọ̀làlìm. Ìlúwàwọn náà lọ, sàlásà màrọ́ọ̀tì ànábì ní kò wí lẹ́ẹ̀mẹ́ta o. Nínú àwọn àdúrà tó ní àdàdí tó ní òǹkà òun lélẹ́yìí. Òǹlàfílẹ́yìí tó bá lóǹkà má wulẹ̀ gbẹnu ọlọ́run àtànábì sọ àwọn náà wọ́n sọ fún wa pé iye báyìí lè ṣe. nígbà tá náà ní ó ń kà tẹ̀mọ̀ pé ànábì ò pé káka sallallahu alaihi wasallam àmì èyí tẹ́yọ tá a kọ́ ka o kí ló ń ka rẹ̀ mẹ́ta ẹnìkan sọ di mẹ́rin o ẹnìkan gbọ́dọ̀ sọ di méjì o. ìjẹ́ ń jẹ́ pé èèyàn jẹ́ ọmọlẹ́yìn ànábì ni ibi ọba tọ́lọ́run bá ní ó gbé ka ibi ọba gbé ka òun náà ní ojú ọmọ o má fi tiẹ̀ kún o má fi tiẹ̀ kún o ǹgbẹ́ nìkan wà pé ẹ̀fà nígbà yìí báyìí ẹ má lóhùn o ànábì ò lè sọ̀rọ̀ tán kẹ́nìkan tó máa sọ lé lọ́mọlẹ́yìn ànábì o torí náà ẹ dákun àǹfààní ńláńlá kan lélẹ́yìí o. mo ti wí lánàá ẹjẹ́ á kọ́ àwọn ọmọ wa àwọn ìyàwó wa gba àwọn tí ń gbé pẹ̀lú wa náà káwa náà mọ̀ á ṣẹ́jú mélòó lélẹ́yìí gbáyà bisimilahi labi láyà gbòòrò máa àtúnì yìí ṣe òun fẹ̀lẹ́ àgbè wà láàfin sàmẹ́ ì wọ̀húwà sàmì ọ̀làlẹ́ ìlú mẹ́ta làárọ̀ báyìí ìlú mẹ́ta ìrọ̀lẹ́ malẹ́ nàbìlẹ́ni ọba ti bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam sábúrú kan tí ó kan o alimami abu dawud alọgba adiisi ńláńlá ìwà an abdullahi bin hubayb radiyallahu anhu qala ọgá wa mi tunu abdullahi bin hubayb lọmọsá sàlékún yọnu rẹ̀ fún gbogbo wọn o. قال قال لي رسول الله صلى الله عليه ó lè mi gbé ọlá sọ fún pásánálì ànábì sọ fún mi báyìí pé اقرأ قل هو الله أحد والمعوذتين حين تمسي وحين تصبح ثلاث مرات تكفيك من كل شيء قال النبي للإنجيل عبد الله بن حبيب بوابات الدلارة كقل هو الله أحد وسكقل أعوذ برب الفلق ọtún pé kó àwòrán bẹ̀rọ̀bìn náà sàlàsà mara ṣe ẹ̀mẹ́ta ni ọkẹ́ ìhun náà o ìhun náà ní kíni òní àdàjì àwọn tó ló ń kànú o ànábì ní ọkẹ́ kó ló lọ́hùn mẹ́ta kó làwọn bẹ̀rọ̀bìn fálákì mẹ́ta kó làwọn bẹ̀rọ̀bìn sí mẹ́ta hìnà tumsi wà hìnà tusbi ọmọ ké ní àárọ̀ àti alẹ́ àbí láti ọ̀rọ̀lẹ́ tó fi wọ alẹ́ ànábi ní bọ́ọ̀ bá ṣe báyìí takfika min kulli shay má wà kankan kì í má ní sùn ó ti tọ́ Allahu akbar takfika min kulli shay má wà ó ń dè mọ́ má wàá dò má wàá dò má má wàá gbẹ gbẹ gbẹ ọ kọjọ so kọjọ ma kán tó tó anabi ni má wàá yẹn kì í má sọlọlá ìgbàlá tàbí kàmí ń kú lè ṣe yìí má jẹ́ nìkan ó dè dálẹ̀ fẹ́nu ọ̀nà rẹ má mùsùlùmí kò gbọ́dọ̀ má gbégbé bí ẹlẹ́bọ gbogbo nǹkan ẹ̀nìyẹ bọ ló ti wá ọ̀nà bí wọ́n pé ètí ẹni asomọ́lé yìí inú tíráwó lọ́wọ́ inú kùránì lọ́wọ́ ni àbí sọ̀rọ̀ Bukhari àbí sunanu àbí dáwúdà ń bọ ẹtì rí eléyìí síbi kankan tí wọ́n ti rí àfa àwọn ẹlẹ́bọ ni àwọn kan náà kan wò pé kábà fi lu àwọn èèyàn lójú ẹjá wa náà di nǹkan sókè fún wọn ó ti wá tásìkò ká pa á ti yàn máa tásìkò ojú ti là ìmọ̀ ti pọ̀ kéwu ti kárí gbẹ̀nà bá tún dòkó sí gbígbẹ́ lọ di kíní kan lọ ṣe nǹkan kan yóò rojọ́ lọ́dọ̀ lọ ẹ̀yin sí ẹ̀sìn fún lọ́ọ́ bá wọn náà ẹ̀ ẹ̀yin náà ní bọ́m̀bẹ̀ o nígbà ànábì bọ́ ọba gbélé ìtẹ́lẹ̀ ló ti gbọ́n ànábì ní takfika min kulli shay má nǹkan kì í má wà nǹkan míì má o ọ̀dọ̀ ọlọ́run ní ìsọ́wà o ṣe bisimilahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama'i wa huwa as-sami'ul 'alim ṣe mẹ́ta láàárọ̀ ṣe mẹ́ta lérọ̀ yẹn má lẹ́ òkè kúlú wà lọ́ọ̀bù mẹ́ta kúlú àwọn olùgbé rabbil falaki mẹ́ta kúlú àwọn olùgbé rabbin nasi mẹ́ta anábìnrin nírọ̀lẹ́ máa lẹ́ everyday kò sí bẹ́ẹ̀ takfika min kulli shay gbogbo nǹkan ni ló ti tó ọ ò níbi nǹkan mí mà lẹ́yìn ilé tó ọlọ́mọṣà jẹ́ agbọ́ ọ kágbà kálíbà sóríire láyé àti ní alìkèyàmà wasalilahuma wasalim wabarika ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in wa iyyakum.